Allahumma rahamni bil Qur'an. Ọlọ́run o fi alukurani ṣe ìkẹ́ fún mi. wàjàlúhu li imaman wa nuran wa hudan wa rahma. kí o sì fi ṣe olùdarí ìmọ́lẹ̀ ìtọ́sọ́nà àti àánú fún mi. Allahumma dhakkirni minhu ma nasit. Ọlọ́run o rán mi létí ohun tí mo bá gbàgbé nínú rẹ. wa'allimni minhu ma jahilt. kí o sì fi mọ̀ mí ohun tí mi ò mọ̀ tẹ́lẹ̀. warzuqni tilawatahu ana al-layli wa atrafa an-nahar. ṣe kíkà rẹ̀ ní ìrọ̀rùn fún mi ní òru àti ní ìdájí wàjàálùú lè hujjata ya rabbal alamin. ọlọ́run gbogbo ẹ̀dá jẹ́ kí alukurani jẹ́ ẹ̀rí rere fún mi. allahumma aslih li dini alladhi huwa ismatu amri. dákun ṣe ẹ̀sìn mi ní ìrọ̀rùn fún mi. wa aslih li dunyaya allati fiha ma'ashi. kí o sì ṣe amọ̀nà mi nínú gbogbo àdáwọ́lé mi. wa aslih li akhirati allati fiha ma'adi. ìgbà tí màá bá padà sí ọ̀dọ̀ rẹ jẹ́ kí ìpadàbọ̀ mi ó jẹ́ ti ayọ̀. waj'ali l-hayata ziyadatan li fi kulli khair. ṣe ìgbésí ayé mi ní èyí tí ó lérè púpọ̀. waj'ali l-mawta rahatan li min kí o sì ṣe ikú ní ìsinmi fún mi. Allahumma ja'al khayra umri akhirah. Ọlọ́run o, jẹ́ kí ìgbẹ̀yìn ayé mi kí ó dára ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ. Wa khayra amali khawatimah. Kí o sì jẹ́ kí iṣẹ́ ìṣe mi nígbẹ̀yìn kó dára ju ìbẹ̀rẹ̀ lọ. Wa khayra ayyami yawma alqaka fihi. ṣe ní ọjọ́ ògúngún ayọ̀ ọjọ́ tí ó bá ìwọ ọlọ́run pàdé. Allahumma inni as'aluka 'ishatan haniyya. Ọlọ́run o, fún mi ní ìgbà tó dára lò láyé tó kún fún ìrọ̀rùn. Wa mitatan sawiyya. Kí o sì jẹ́ kí n kú ikú rere tó rẹwà nígbà tí ó bá yá. ومردا غير مخز ولا فاضح má ṣe ìpadàbọ̀ mi sọ́dọ̀ rẹ ní ti ẹni yẹ̀yẹ́ àbí ẹni ìdójútì. Allahumma inni as'aluka khayra al-mas'ala wa khayra ad-du'a. Ọlọ́run o, dákun gba ìjírẹ̀bẹ̀ àti ìbéèrè mi wa khayra najah. fún mi ní èyí tí ó dára jù nínú àṣeyọrí. wa khayra al-ilmi wa khayra al-amal. èyí tí ó dára jù nínú ìmọ̀ àti èyí tí ó dára jù nínú iṣẹ́ rẹ̀. wa khayra al àti èyí tí ó dára jù nínú ẹ̀san. wa khayra al àti èyí tí ó dára jù nínú ìṣẹ̀mí wa khayral mamat. àti èyí tí ó dára jù nígbà kú. wa thabbitni wa thaqil mawazini wa haqqiq imani. ṣe àdìpẹ̀lẹ̀ iṣẹ́ rere mi kí o sì ṣe ìgbàgbọ́ mi ní ti òdodo. warfa darajati wa taqabbal salati ṣe àgbéga ipò mi lọ́dọ̀ rẹ ọlọ́run. waghfir khati'ati. kí o sì ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ mi. wa as'aluka al-ula min kí o sì fi mí sí ààyè tí ó ga nínú ọgbà àlìjánná. اللهم إني أسألك موجبات رحمتك. ọlọ́run o dákun sọ mí di ẹni tí ìkẹ́ rẹ ó bá dandan. wa azaima maghfiratik. kó o sì pàṣẹ pé kí n di ẹni àforíjìn. wassalamata min kulli ithm. dáàbò bò mí níbi ẹ̀ṣẹ̀ dídá. wal ghanimata min kulli birr. kí o wá ṣípayá ọkàn mi fún iṣẹ́ rere ṣíṣe. wal fawza bil jannah jẹ́ kí n fi àlùjànnà ṣe èrè jẹ ọlọ́run. wan najata minan nar.